إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم الرحيم اللهم فقهنا في Obrigado. dúpẹ́ ní ọ̀dọ̀ náà ọba tí ọlẹ́kùn ṣe ọpẹ́ atọrọ ìgbé àti gẹ̀fà nípa mùsùlùmí ìjọba ọba tí ó kẹjọ ọgbẹ àtàwọn ọ̀rẹ́ àtàwọn ìjọ rẹ àti gbogbo yìí tó wájú ọmọ islam tó fi jọ gbèbè kọlọjà jọ nínú wọn. lẹ́bi tí ahmed balani onáà ní àwọn ẹ̀rí tó fi rìn lẹ́fún wa ipe. àlàáṣì àbí àdá àlàáṣì ọlọ́ àní àwọn ẹni ọlọ́ àwọn múmílì òdodo wọn wà ní ẹgbẹ́ ọ̀tún àlàáṣì àwọn náà sì ní asáàbù yẹmí àbí asáàbù mẹ̀mẹ́nà ọba àti mọ́lẹ̀ wà lórí ẹ̀ àwọn káàmì tí wọ́n jìyà wọ́n wà ní ẹgbẹ́ òsì àlàáṣì ẹgbẹ́ ọ̀tún yẹn náà ni múmílì ọmọ bá lọ kí kùlọ̀ wà jẹ́ náà ẹgbẹ́ òsì káàkiri ọmọ bá lọ yóò di ọwọ́ àtẹnà àwọn ànábì Ọlọ́run ọwọ́ àwọn ọgbà ààrùn àwọn náà ní tọrọ máa ń pè ní wasaabiku nasaabiku kula ikẹlẹmọ kọrọrọ kúlẹ nàbí nàì àwọn náà ní ìṣáájú àti àwọn tí Ọlọ́run bá lùkẹ lọ́tọ̀ àkókò wọn nínú àwọn tó sí ojú ọ̀nà ọ̀nà àti àwọn tó dùdú. pẹ̀lú yẹn ni àfipáyọ̀rọ̀ ní àná ṣùgbọ́n lónìí àwọn yìí sí mọ́nìlélẹ́ni ẹ̀kọ́ lẹ́yìn sá kí a yóò ṣe ìtò yìí tí ó mójútó ìṣirò sẹ́yìn tó bẹ̀rẹ̀ ní àwọn. torí pé ọlọ́ọ̀bà lè jọlá ọwọ́ ẹ̀ gbogbo àlámọ̀rí wà ó sì tún dá àwọn màláìkà ike ó sì yàn wọ́n sẹ́ wọ́n mọ̀ sí àwọn sẹ́ wọ́n mọ̀ sí àwọn sórí sí láyé àti àti inú dáa náà àti inú àjẹ́ náà táwọn mọ̀lẹ́kà náà ní kó ṣe ìṣirò sẹ́yìn náà àwọn ọlọ́dọ̀ láwọ̀ ni àbíọ́lọ́pàá ìbíọ́lá òun náà yóò ṣe ìṣirò sẹ́kọ̀ọ́ rẹ̀. táwọn ìṣe àyàkọ̀rọ̀ àn ètò ọ̀mọ̀lẹ́ bẹ̀ òun náà yóò lọ́pàá ìbíọ́lá rárá rẹ̀ yóò ṣe ìṣirò sẹ́fẹ́ dà dẹ̀wẹ̀ ní àmọ́ kálukú lè mọ tó mọ rọjò ọlọ́ ọlọ́pàá ìbíọ́lá ń tọ́ka sílẹ̀ yìí nínú sọ́ọ̀tì láṣíà àyà twenty one to twenty six ọlọ́run sọ fún wa pé fàtàkìr ìnàmá àǹtà mọ̀tàkìr lásìtà àlẹ́yìn bí mọ̀sáìkìr ìlà àwàlà wàgàbà fàyọ̀ràbìwò wàhùn àdàbà àgbà. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم ọlọ́ni pàtàkì tí a ní sọ̀rọ̀ àìsàn máa ti wá àti báwọn èèyàn iná máa ń ta bẹ́ẹ̀ kẹrù owó àti lásán lọ jẹ́ kí wọ́n lò ó fi hàn lẹ̀ ó kú dáhùn àwọn àtọ́lọ́ lásìkò yìí ń bí yìí fẹ́ ọlọ́run ọ̀nà wípé kò wá máa jẹ wọ́n bá ọmọ kíláàsì wọn ọlọ́run sì yàn kò gbé ìrìn lórí ìlà àmàntàwálà wàkàbà àbí ẹ bá yé yín padà tó sì ti èrè sọ́nà fàyọ̀rà bí gbogbo ńlá ọ̀lẹ́ àdá àbálẹ̀ àdúgbò. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò fi ìyá tó le jù yóò fi jẹ́ tó bá ti wọ̀ pé ilá yẹn ní ilá mọ̀kọ́tẹ̀ ìsìn náà mọ̀kọ́tẹ̀ ìmáàmì láàfin ilá màtàwálà àwọn kàfà ṣùgbọ́n ẹnitọ́ bá ti gbé ọyẹ́ ìpadà kó gbé tọ́lọ́ ṣe kébè ìfayọ́ àbíkó rúmùlá ọ̀rẹ́ àdá abalẹ̀ àgbà ọlọ́pàá àdéjọ́lá yóò fi ìyá tó lé jù yóò fi jẹ́ ọlọ́wọ́ agbẹ̀yìn ọ̀rọ̀ yẹn pẹ̀lú pé iná ilẹ̀ iná ìyá bá fún un. ọ̀dọ̀ náà ọ̀dọ̀ àwọn náà ní gbogbo ẹ̀dá làṣẹ ìbọ̀ wà bá tọ́mọ títí wọn ẹgbẹ́ ọlọ́pàá àlejòọlá wọn náà ni ó ṣe gbogbo ìṣirò sẹ́yìn ọlọ́run bá sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó rà áyà bọ́tì ọlọ́run sọ pé wàyí máa lórí ya nàkà bá àjọ lẹ́nu yóò ṣe é ṣe kọjá pé apákan nù tá a ṣe lè lérí fáwọn káàbì báàbìyà rẹ̀ jẹ́ wọ́n alẹ́jẹ́ kó rí bẹ́ẹ̀ kí wọ́n tó tó lọ kí wọ́n lórí pé ìyàtọ̀ aláàbì jẹ́ wọn àti wọn láì tó lọ lórí. àwọn nàta wà fàyà nàgà tọ́ba sì wà tọ́ba sì wà àyè ti mú ọ sọ́dọ̀ kátó fi àwọn jẹ wọn fàyín nàmà àlẹ́ ìkàlùbàlà ọ ìrẹ́ ànábì sọ̀rọ̀ àìsàn. ntọ́jú ojúṣe ilé ọdún yìí òun náà ní kó mú ọ̀rọ̀ ọlọ́dún gbogbo fún wa ntọ́ yẹ kọ́ sọ fún wa sọ fún wa àlàyé tọ́ yẹ kó ṣe fún wa ṣe fún wa kura tọ́ yẹ kọ́ kà fún wa kà fún wa wà á lè nàlẹ́ kíta ṣùgbọ́n ojúṣe ti wá ní kíkà wò ṣe ṣe o nígbà tó bá dà bí a tí ìtumọ̀ ìgbẹ́ ọlọ́run àlè kí ọlá òun náà ni ó ṣe ṣe òun ara rẹ̀ ọlọ́run sọ fún wa parí nínú sọ́wọ́sì mọ́kìnnù mọ́kìnnù ọlọ́run àlè kí ọlá sọ pé wà máa ń yẹ لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون سورة المؤمنون آية 160 قال ومن يدعو مع الله إلها آخر أن يكتب في كميل يوم لا برهان له به قل جدوا بيه kò sí ẹ̀rí kankan fún lórí tí ń ṣe ọkọ náà yẹn fẹ́rẹ̀ bàbá làákẹ́ yan báyìí ń dá máa ń ṣàbò orí ń dà ọ́gbìn ìṣirò fẹ́rẹ̀ ọ̀dọ́ náà bá tọ́ da tó rí ní tọ́jú ẹ̀mí wá sí tẹ̀tí tó ẹ̀kọ́ náà bá lè gbọ́dá náà yóò sì ṣòro mẹ́ta ẹ̀ńdà òkú láàyè olè pẹ̀lú káàbí òkú dájọ́jọ́ àwọn káàbí òun ní jèrè kankan wájú tí ń wo ipe ọ̀rẹ́ ní nǹkan yọ kí ọ̀rọ̀ ayọ̀ ó ní wọ́n á dá sọ́téèjì bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ káàbì gbogbo àsìkò tó yẹ kó lòkó lò dáa lọ́wọ́ kó mánéèjì ẹ̀ kó kó kó sàǹfààní látara ẹ̀ gbogbo ẹ̀ wà ní wẹ́sítẹ̀ yóò di pé kó kò sí àǹfààní kankan bẹ̀ ó ti lùsà sí kò sí lè ayé wá ọlọ́dà tó ń jẹ́ aṣọ́kò ọ̀rọ̀ àsìkò bí ọlọ́run láàbù rẹ̀ nínú tí o tọ́ka sí ilé wa àdìsí àdìgbò sọlọ́lá àdìgbòsán àti ìsáájú nù sọ́yìn mùsùlùm olùsọ̀rọ̀ sọlọ́lá àdìgbòsán àti ìgbé àmà ìdá kùnsàtò rọ̀dúnà àlà rọ̀bìkọ̀ bàbá ọ̀nàhùn kàmá dàrọ̀ àdàkọ́mọ̀. ọ àsìkò ń bọ̀ wá tí wọ́n ṣe àdìmọ́ yìí lọ́sọ̀dọ̀ ọlọ́run kí ọ àsìkò gbogbo ọ̀nà àdìgbọ́lá ọdún ẹ̀gbọ́n ọ̀nà àdìgbọ́lá ni ó fúnra ara rẹ̀ ló ṣe sí òbẹ́ dà. nínú àdìsí òtí ọ̀nà sọ́sọ́lá mi bí ọ̀rẹ́ náà gbọ́dọ̀ láti mọ̀ pé àdí àdíyù náà káàdì lọ́gbà wá nínú sọ yìí bùkárí. òtí ọ̀nà sọ́sọ́lá àdìgbọ́sọ́lá mi pé máa mi kún mi àkàdé ilé ọ̀sẹ̀ ìtẹ̀lé òun lọ́ọ̀bù yọ ẹnì kẹtọ òní sẹ́kù lórí àgbẹ̀rẹ̀dọ̀ ọlọ́ọ̀bà nìkọ́lá yóò bá sọ̀rọ̀ tó wá jọ̀ náà kí á mọ̀ lẹ́yìn sàbẹ̀ yìí náà wú wa lẹ́yìn sàbẹ̀ yìí náà wú ayọ̀ lẹ́yìn náà wú tòlì má kò ní í sí òkú bọ̀ ìtàpínlà kẹtọ òní sí láàrin wà gbọ́dọ̀ èdè tó ọmọ gbọ́dọ̀ náà yọ sọ sí ọ níjọ́ náà kí á mọ̀ tó mọ yọ ńdòrò bàlá ayára ṣe àǹkódà tó mọ yọ ńdòrò lẹ́yìn yẹtẹ ìfẹsẹ̀ gbèrò àdìsí ẹ̀jẹ̀ lọ lẹ́yìn bá náà yóò wájú ẹ̀kọ́ nínú ìgbàgbà yóò bo yóò bo wájú ẹ̀kọ́ nínú ìgbàgbà ńgbọ́ ọba ya yọ wá yí pé ẹ̀ẹ́ iná ní mọ̀ ń bọ̀ yìí ìyẹn tí wọ́n bá àwọn káàkiri tí wọ́n sọ sáà sọ pé ń bá fẹ́ sọ́ra rẹ̀ kò bí náà ó tètè ya mọ̀ ọ̀rẹ́ ilé ayé kó dà bó àlàó ẹ̀dàbí náà akpàtàn náà ní mímọ́ wọ́n sọ yìí pé ọlọ́ọ̀bá yìí dọ́lá bọ́lá ti ẹ̀kọ́ ní òṣèṣì òkú ẹ̀dá ibi àwọn ẹ̀dá kan bẹ̀ tí òṣèṣì òkú náà àwọn mẹ̀lẹ́kà ni wọ́n mọ̀ ní bímọ láàrin ara wọn. so ó ní ìtọ́ka lórí yẹn òun náà ní àdìsá ní wọ́sọ́lá láàrin wọ́sọ́lá tó ṣáájú náà ó wà ní sọ̀rọ̀ ìlú àtàwọn tó tó mùsùlùmí náà ibi òṣìṣẹ́ náà kò sáà lọ pé tàlá àtàkùn láì tẹ̀lé mọ̀ wá tọ́lá ayáwó ilé yìí ẹ̀ ọmọ ẹgbẹ́ yà wọn amẹ́ta kan bẹ lọ́wọ́ bá ní tọ́lá lè bá wọn sọ̀rọ̀ ní ìlànà kò sí ní wò wọn. wọ́n á ṣe kí ìṣèkò ní fọ̀wọ́n wọn wọ́n làwọn àdáàrùn àlè ìyẹnẹ́fẹ̀ẹ́ ní orí ọ̀rọ̀ fún wọn ẹtí ń wọ bàtẹ ẹlẹ àti òkú ẹtí ń wọ ẹlẹ ti ní kẹmí ó dàbí òbí kẹmí ṣùgbọ́n tó fi ṣe sí àyè tó fi ṣe mínímọ́tà ìjọ rẹ̀ lẹ́nu. bẹ́ẹ̀ náà ni ẹtú ilé wà ní mú kí kò ṣe rákà ọ̀rẹ́ ní kẹ́kìrì káàdì ẹtú ilé irọ́ ní bí fàyà yóò búra ní yóò búra ìké kó lè bá àwọn yàrá wọlùmọ̀ náà àti onírè mọ́ àti wọ́n àwọn ká àlọ́ báyìí wọ́n ní àwọn tó ṣe lọ́sọ̀ọ́sọ́ àlọ́ tó náà wọlé bá wọn sọ̀rọ̀ kò sí níwò wọn kò ní pọ̀ wọn kó lọ́ọ́ bá lè gbọ́lá kò ní ṣèṣirò báwọn àwọn ẹ̀ka yẹn wọn ṣèṣirò tí wọn. ṣùgbọ́n ìsìnkú lọ lórí yẹn síwájú ibi àìní bá wọn sọ̀rọ̀ ọlọ́run àìní bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yọlú tí ó dùn wọn ni. ṣùgbọ́n ìtí ọdẹ ìbànújẹ́ fún wọn tí ó fi bá wọn wí náà bá lè gbọ́lá yọ̀ọ́ bá wọn sọ ní ọ̀gá ìdí àwọn títí wọn ti pé gbogbo ẹgbẹ́ ọlọ́ba àdìgbọ́lá òní ṣe ìṣirò fún wọn òun náà lẹ́yìn ìgbà náà lọ́wọ́ kú agbọ́nidé òun náà ní ìṣirò sẹ́fà ń sọ yìí àti tọ́ka síwájú rẹ̀ náà síwájú náà yìí pé ọlọ́ọ̀bá àdéjọ́lá ìkan lọ́mọ bí ó ṣe jẹ́ o nínú ọ̀pọ̀ ni ṣùgbọ́n ọlọ́ọ̀bá àdéjọ́lá yóò fi òye níwájú ọ̀gá ìdíyà hàn táàbì mọ ìtòwé ìṣirò rẹ̀ lórí kí ọlọ́ọ̀bá àdéjọ́lá kì í ti ṣe alákòóso alára pẹ̀lú ìṣirò tó ṣe fẹ́ dà bẹ́ẹ̀ náà sì ni a sì gan máa hikima ọlọ́run ọgbọ́n ọlọ́run lórí ìdí abájọ tó fi gbé ìṣirò rẹ̀ lórí ìkẹ́kọ̀ọ́ ọmọ tó gbélé ọlọ́ọ̀bà ìjọ láti ọmọ wa nípa tó ọlọ́ọ̀bà kì í ṣe alábòsí ọ̀sọ̀ wa tó lọ́ta láìmọ́ra ayé àwọn ọmọ ìdí wà àti ọmọ ìdí tó lọ́ọ̀bà ń sọ pé àwọn oníṣẹ́ni àwọn ọ̀kà ó lẹ́nu lẹ́ni ìnákọ́ọ̀lù ìnáwó àbàbí òní. ونحن أغنياء نكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول توبوا على الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد الله عليك لا إلا قد سمع الله قول الذين قالوا dájúdájú ọlọ́run búra olùtí gbọ́ gbólóhùn àwọn èèyàn tí wọ́n ń sọ yìí pé iná ńlá àbọ̀tẹ́ yìí ó kọ́ náà ẹ̀kọ́ bá lè yá. wọ́n sọ pé ọlọ́run bá lè yọ ọlá tààlàkà ni wọ́n náà bá lè yá àwọn ń tà wọn ọlọ́run làwọn àwọn èèyàn ní ẹ̀. wọ́n ní ẹ̀rọ musa ọlọ́run bá rí òkú tiẹ̀ àjàdá ti wà lọ́wọ́ rẹ̀ tiẹ̀ lọ́rẹ́ mọ́lẹ́nu bí mẹ́ta àti ọba tí ó yé ẹsẹ̀ tí ọba tí ó yé ẹsẹ̀ ní ayé wọn lọ́wọ́ balẹ̀ gbà ọba là ń kẹ́ ẹ̀. àwọn yẹ̀wò ní wọ́n sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó tẹ́lú wọn lọ́jọ́ ń tẹ́lú bàbá wọn lọ. wọ́n ní iná ńlá àti irú wọn náà ẹnu àtìníyà. ọlọ́nà kálákà ni ọ̀làwọ́ àjàdá wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n àwọn ń ta àwọn lọ́rọ̀ làwọn àwọn tọrẹ ta wọn. ọlọ́ni sàdán tútù bù mọ́ tí wọ́n sọ lẹ́nu yẹn àti àbọ̀lẹ̀ fún wọn. wọ́n kọ́ adébíyà àríkìyàmà wà pọ́tìlá fún mọ̀lẹ́ àǹbíyá àbẹ̀tẹ̀ ilẹ̀ àti. ìgbà tí wọ́n pa àwọn ànábì ọlọ́run láì lẹ́tọ̀ àwọn yẹn fi pa sẹ́yìn táwọn àti ọlọ́run rà. pé sí yẹn bíbí gbogbo olùgbogbo ìrántí bẹ láyé nílẹ̀ ìgbé bí o bá ti nílẹ̀ ìgbé tí kò nílẹ̀ ìgbé táwọn ká nílẹ̀ ìgbé ọ̀la nílẹ̀ ìgbé. yahudi nìkan ní orí ìgbà ilé ìwò láti lẹ́nu ọtí ìdẹ́nu jíjà ìgbà òtí ìṣẹ́jú ti di yẹ orí nìkan gbogbo àgbáyé wọ́n sì lè kọ́ sí ilẹ̀. ọlọ́run gbé wọn kó láàyè wọn wọ́n ti gbé bẹ́ẹ̀ nínú lọ lé wọn kó bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ní káàmù láàyè. wọ́n gbé wọn sílẹ̀ apáta náà wọ́n gbé wọn ká wọ́n gbé fẹ́ báyìí wọ́n máa káàkiri nínú gbèsè ayé wọn nù kàn kò sí ìgbàgbọ́ wọ́n ti tọ́ bọ́lá ọba àdìgbọ́lá bọ́lá ọba àdìgbọ́lá ti ṣe fún wọn ní ànábì ọlọ́run tó bẹ́ẹ̀ náà di abọ́lọ́run tó. sànà kùtùkù mọ ọlú ọlọ́ni tí wọ́n kọ́ kalẹ̀ yẹn àwọn ọlọ́run á kọ́ sílẹ̀ wàkọ́tìlá fún àǹbíyá àbẹ̀bẹ̀ àpẹ̀yìn àti pípa tí wọ́n pa àwọn ànábì ọlọ́run láì lẹ́sọ̀ọ́ wọn náà fún un lù lóògùn àkàdà balẹ̀ àdìyẹ. àmọ́ wá sọ fún wọn ipe ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ẹ máa tọ̀ wò kí wọ́n jọba ìdí àmà dáadé kàbí máa kọ̀ ìdá wọn ti ẹni gan-an. ntọ́pẹ̀lẹ́ yìí náà ní pé ntẹ́ ṣe ń lé ayé ntẹ́ ti fi ọwọ́ yìí ti síwájú èrè rẹ̀ lẹ́wà ń tẹ̀. wàá nà lọ́wọ́ àlè ìsàlẹ̀ lọ́la àmì ìsẹ̀lẹ̀ àdìyẹ. ẹ sì mọ̀ ìjọ́ náà àtẹnudẹ́gbẹ́ yẹ̀wùmí àtẹnudẹ́sí yẹ̀wùmí ọlọ́ọ̀bà àdìgbẹ́ ọlọ́ọ̀bùnmí sọ̀tẹ́ ìjọba. sòtí túmọ̀ sí ọlọ́ọ̀bà àdìgbẹ́ ọlá ni ó fi hàn wá tó ga ìdí àmà tó gbé ìṣòro rẹ̀ ní. a sì mọ ibi dájọ́ ọlọ́ọ̀bà àdìgbẹ́ láti ìdí aláwòsàn ìpínlẹ̀ wọn. nínú táwọn onímọ̀ sọ àti sọ́rí níbi bàbá àtọ́lọ́gbà àti ọ̀rọ̀ كلا صنف آية قل سميع الله قول الذين قالوا إن الله رحيم حميد àwọn yẹn wà bẹ́ẹ̀ ìsáàsù téèkì téèkì sọ̀rọ̀ ẹ bá ń dín ẹ̀ láti sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ ìwọ náà wà bẹ́ẹ̀ gbogbo ayé àwòrán six thousand two hundred and eighty two hundred and thirty six ẹ̀ lè rí ayẹyẹ ọ̀kan tí kọ́ọ̀pù rẹ̀ fi mẹ́wàá lẹ́yìn ayé. لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنقتل ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق. Yeah, yeah, yeah. Nah. Kalau apa? Wọ́n yóò wá fáwọn ọlọ́pàá ti gbọ́dọ̀ sọ fún ayé pé mọ́ni àdìlá sọ̀rọ̀ ní àǹfààní náà sí ní wà mọ́ni àbá àbàlẹ́ ìhà Ẹ̀yin yóò tọ́ bá ti dáadáa fáyé náà sí ní ó ṣe fún ẹ̀mí ara ẹ̀ wà á mẹ́ni àṣà àbáraẹ̀ ìta ẹni tí bàbá ti ẹni tó bá ti aburú ó ti kórè abẹ́ wà á máa rọ̀ tó ga lọ́dọ̀ àbẹ̀tẹ̀lẹ̀ àbí ọlọ́run bá rẹ ẹ̀ kì alábòsí fún ẹ fún ẹ̀dá kan ọmọ bẹ́ẹ̀ náà ní sọ́ọ́tù ìsra àyà twenty one ọlọ́ni àwọn ọmọ nàìjíríà kú ìdáhùn náà sí ní ìmọ̀ àmì ẹ̀mí ọjọ́ ń bọ̀ táàbí kálukú pẹ̀lú aṣíwájú ẹ̀ ọba ti wọ oṣù pẹ̀lú tíra rẹ̀ fàmọ́lì kó ti àkìtà bá ń lu ìyẹ̀mí ẹ̀ ẹ̀ta bá ń tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀dún ẹ̀ ọ̀gbìnà ìkàyẹ̀ fàlùkù náà ti dá bá wọn. ọ̀làyé fúlà fún nàbàfìlà àwọn èèyàn yẹn wọ́n máa ka wọ́n máa kátìrà wọn ọlọ́ọ̀bà àlejò aláwòsí ní sàwòsí ilé kẹ̀kẹ́ sí wọn tí túmọ̀ sí pé ọlọ́ọ̀bà ó fi yé wa bí ìṣòro yẹn kó kò sí àwòsí kankan fẹ́ẹ́ bọ̀lì. bẹ́ẹ̀ náà ni túrọ́lù ká àyà fòtí náà ọlọ́run ní wọ́n wò ní àyèkìtà bàtà ọlọ́dúnjú ìní iná mọ̀ṣùkìtì iná mímú máa bí wọ́n yà kúlù náà yà wá máa lè há àdáyé. لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́ni wọ́n wọlé àlìkíkà àbí tíra kalẹ̀ níjọ́ mi àlìkíyàmà tíra sẹ́ lọ́tẹ̀ kálukú lọ́wọ́ pàtàkì lójúrì nínú mùsùlùmí ìlànà ìlú náà fi àwọn ọ̀dà mi ni wọ́n káàdùn yìí ẹ̀rọ mọ àwọn pankó wà lákọọ́lẹ̀ ẹ̀rọ ẹ̀ tó máa ń fi pèsè àwọn ọ̀dà wáyà kúndú náà làwọ̀ ìlàkànnà oúnjẹ bí àwọn máa lè ha àtàkìkà olùkú iṣẹ́ wa nílé láàyè wá ní sọ̀rọ̀ ìrọ̀tà mọ̀lá kẹ́lẹ́ ìrọ̀tà ìlà àtọ̀ra àti tó kéré àti tó tóbi gbogbo ẹ̀ ló ti sí pátápátá bọ̀dá jẹ́dúró náà àmì ìlú àgbẹ̀rọ̀ gbogbo ẹ̀ ń pátá ó sì nínú tíra yẹn wàdà ayẹyẹ nínú rọ̀bùkà àhàdà ọlọ́ọ̀bà rẹ kò ní í ṣàwùsí ẹ̀mí kankan bó ti wù lẹ́ ọmọ òtí túmọ̀ sí pé ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò fi òṣùwọ̀n nílẹ̀ fún wa á sì mọ̀ pé ọlọ́ọ̀bà àdìgbọ́lá kò sí àbòsí. bóòní nínú bá ti nínú ìṣèlú ó ṣe lọ òun ni pé òṣùwọ̀n wà fún iṣẹ́ rí òṣùwọ̀n ó sì wà fún iṣẹ́ rú bí gbàdí yẹn ti sọ́ọ̀nù ní ẹni má tẹ̀lé ọgbà ní má tẹ̀lé ọgbà ọlọ́run àdìgbò lọ́wọ́ àtúnwọ́ra wọn ni wọ́n fi mọ ẹgbẹ́ ta ni dáadáa rẹ̀ yóò sún ẹ̀dú aburú rẹ̀ lọ ta ni aburú rẹ̀ yóò sún ẹ̀dú dáadáa rẹ̀ lọ. bẹ́ẹ̀ náà sì ni ìdẹ̀kùn ọlọ́run tó ṣe lérú ẹrú tọ́yẹ pé lórí ìdẹ̀kùn lọ́yẹ ká máa fi sí lọ́wọ́ ndáàbí pẹ́ lórí àdìkápẹ́ ìlà ìrọ̀bẹ̀rẹ̀ àti ìbáàdà ni alihamudulila ṣùgbọ́n tí wọ́n á ní kí ẹ̀ka fi ṣe ìbáàdà tó yẹ ká máa ṣe iná ẹ̀rọ ọ̀gbìn ara ẹ̀mí ọba tó rí gbogbo ẹ̀dá lóríṣiríṣi rírì ìtọ́jú. wọ́n wá wo ìdẹ̀kùn ọlọ́run tí ń ṣe fẹ́dà àti sẹ́tẹ̀dà ń ṣe wọ́n wá máa wọ̀ síra wọn ọlọ́run fún ọlọ́run méjèèjì gbogbo ara ń tó fi wò gbogbo àlàyé tó fi wò sọ wá sí déédéé ìdẹ̀kùn ọlọ́run wọ́n mọ̀ ọlọ́run ọlọ́rọ̀ sọ ẹlòmíì ṣe làwọn ní gbogbo tiẹ̀ náà gbé kalẹ̀ kò sí lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ìdẹ̀kùn ní látọ̀dọ̀ ọlọ́run ètò ọ̀sọ́tọ́ kó dú ẹ̀ àti ètò ọ̀sọ́tọ́ kó sọ̀tọ́ kó sọ wọ́n wá gbé ìwò síra wọn wọ́n tọ́ba tó wá jẹ́ pé dẹ̀kùn dáadáa tó ṣe pẹ̀lú ẹ̀ ọkọ̀ wọ́n tún wá gbé dẹ̀kùn ọ̀rọ̀ tó lọ́ sí fún wọn wọ́n wú ẹ̀ síra wọn. torí ẹ̀ ká fi yóò fi dáadáa sì kẹ́ ọ̀pọ̀ jọra wọn rárá àánú ọlọ́run àdéhùn sọ́lá ń sọ nípa àdìsẹ́ ilá ayé tàbí ọmọdé ní ìlà ọ̀gbọ̀rà àtọ́lọ́ bá sì gbé kọ̀sẹ́ ọlọ́lẹ́ sáà lóye ní kòlì dàbí àtàbí àmì kọ̀sẹ́ ìgbàlá ẹni tá bá wò ní iṣẹ́ tó ṣeré wọ́n lé kọ̀sẹ́ àjẹrẹ́ kó sì máa lọ sódò wọ́n bá ló wà láàárọ̀ ya rọ̀ sódò àtọ́rọ̀ bá máa má fa àánú tiẹ̀ tóbi kún lébi náà ni àánú ọlọ́run ló kù tòótọ́ ọlọ́run ti ta wá ṣiṣẹ́ ìlàwọ̀ ẹ̀dẹ̀ bá wá ṣiṣẹ́ kankan ọ̀sán jẹ́nà kankan ọ̀tọ̀ wá sí ìdí yẹn wọ́n tó wá wá ṣiṣẹ́ tó dáa náà tó kú lórí tàwọn ìlú ọlọ́run yóò tún wá di àánú rẹ̀ yóò tún tún fọ́ yóò tún wá wá jẹ́nà ènìyàn bá wúrẹ̀ pẹ̀lú ìdẹ̀kùn ọlọ́run èèyàn ọ̀gbìn bẹ́ẹ̀ náà sì ni ṣíṣe àyẹ̀wò dáadáa pẹ̀lú ẹ̀sán tọ́lọ̀bà àdìgbọ́lá tí ó sàn lórí kọ̀ọ̀kan ẹ̀tọ́ bínú ọgbà òwe ọ̀sàkà ìṣe ẹ̀sán lọ́ra yìí ẹ̀tọ́ sọ̀rọ̀ yẹn tó ṣe lábílà ìṣe ẹ̀sán lọ́ra yìí ẹ̀sán oríṣiríṣi ni wọ́n wà bẹ́ẹ̀ ọlọ́run ti wọn ló ṣe gírèdì kọ̀ọ̀kan gbẹ̀rẹ̀ ẹ̀dí àwọn. gbogbo àkòsí àti upgrade oríṣiríṣi ni ọlọ́run ni ó tún score rẹ̀ tí ó tún score rẹ̀ ẹni tó ṣe sìnà ẹni tó wo bẹ ẹni tó bọ́ kó bẹ la tùmọ̀ kó débi tó yẹ kó débi sa kó débi tó yẹ kó débi tọ̀ gbogbo ẹ̀ grade ni ẹni tó yẹ kó sìnà níbi sàkó tiẹ̀ níbi sàkó tiẹ̀ níbi sóge grade ni ní gbogbo ẹ̀sẹ̀ yẹ ọlọ́run bá dé kí ọlọ́run grade yẹ tí ó wá wo ìwé èwo lọ́fẹ̀sùn ọ̀dùnú dáadáa náírà bẹ́ẹ̀ náà sì ni ẹ̀ńtọ́ àbùsítítọ́ rẹ́jẹtọ́ bá dúkìá ìlọ́dọ̀ tí ó bàjẹ́ tọ̀ tó sì jẹ́ pé inú débi ọlọ́ọ̀ni pé dáadáa ti ẹ tó ṣe tọ́ bá ní dáadáa ni wọ́n fi pípa ìdáhùn tó àìdáhùn sí sí gírèdì iṣẹ́ dáadáa rẹ iṣẹ́ dáadáa ló ti ní gírèdì àìdáhùn tó ṣe sí náà ti ní gírèdì wọ́n wá wo gírèdì ẹ̀sìn ra wọn irúṣẹ́ tí wọ́n bá dùn fún bẹ́ẹ̀ tí ó sì dé dáa àmì tó ṣe sí i ó lù fún bẹ́ẹ̀ náà sì ni ẹjọ́ ọ̀bá ní dáadáa ń bẹ̀rù náà ní pẹ́ náà ìyàtọ̀ sábòsí tí ó ti pẹ̀lú ó kó wò ló jẹ àwọn táwọn nàìjíríà yìí ti wọ́n ní láti wọ́n bí wọ́n wà ní ti mílíọ̀n òun sì ní wọ́n fi sí mínísítà kan lágbèjúwe àbí kọmíṣánná kan ẹ̀yà mínísítà kan lábẹ́ lábẹ́ fẹ́ńdà olóyún ju àwọn tí wọ́n wà lábẹ́ rẹ̀ kí ọmọ yẹn kọ́ máa náwó ọ̀rọ̀ bá kò ń fẹ́ ti jẹba àbòrò ṣe owó sí ìjẹba fún pọ̀ ìjọba bẹ́ẹ̀ tó tọ̀ owó sí kò lè máa lọ́dẹ díẹ̀ ní díẹ̀ ní ọ̀wọ̀ rẹ̀ lọ́ba fẹ́ ní ìbá ń bọ̀ gbogbo owó ṣe ṣàbòsí wọn láàyè ọ̀rọ̀ nínú ìṣòro ọ̀rẹ́ yìí pátápátá. ńgbà máa ń gbé dáadáa ìyá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ pẹ́ẹ́pẹ́ mọ́tàlá ti kọ́kọ́ ìyẹn lọ́rọ́ yáàjì ẹ̀gbẹ́ lómi lọ́rọ́ yàrá ti bí bàtà ẹlẹmi ọdún náà wọlé bíbà bíbà tó mi ilé bíbà tó yẹ kó mi lówó ẹ ẹlẹmi òní òdeke òdeke lómi ọmọ rìsáàtì tó ọmọ tó ọmọ Indonesia kan ọmọ Indonesia kan ó sì rìsáàtì lásìkò hajj ní Nàìjíríà ó sì ní ọmọ yòó ṣùgbọ́n ojú ọ̀nà ni ní fún ẹ̀ ní ọdún tó ni wọ́n lọ rùn àgbẹ̀wò náà fún dáa ìrántí máa ó ṣe rìsáàtì lórí àwọn tí wọ́n ti umra ní àsìkò rọ̀mọ́nà bójúbó ni ẹsẹ̀ láàbò nìyẹn dáa gbogbo ẹsẹ̀ sọ pé kò sí owó nàìjíríà ó ní ẹnìkan ojú bọ́ọ̀sì lórí kó yàn wá láti nàìjíríà bá bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ ó sì gba nínú àwọn òtẹ́ẹ̀lì lọ́yẹ́ pé ìkan náà lọ́wọ́ láàrin rẹ̀ sí arab lọ́wọ́ ẹ̀yìn nípa ògùn nàìjíríà nínú àwọn káàkiri rẹ̀ ó sì kó gbogbo wọn bẹ̀ pátá ó sì náwó olùsọ̀wọ́ tíkẹ́ẹ̀tì wọn olùsọ̀wọ́ àbọ̀sì lọ́sọ̀ gbígbé ọwá olùsọ̀wọ́ tó kún sọ́wọ́ tẹ́lẹ̀ wọn ó sì fún ọdún yẹn ẹ̀sìn ní òṣòwò nàìjíríà bóyá ẹ̀yà tó òṣòwò nàìjíríà ó ní gbogbo ètò òun ṣe gbogbo òun òun yẹn ní kankan àwọn èèyàn wa ní náà wọ́n ti ẹ̀kọ́ nù rẹ̀ pé gbà bá gbogbo olùjẹ náà dáwọn òkùnkùn ọmọ wọn tara wọn jẹ wọn tara wọn jẹ títọ́ bá wá ṣe gbájú ẹ̀ báwọn èèyàn gbájú ẹ̀ wọ́n lọ́rùn náà kò ṣeé ṣe gbájú ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe ń ọba ẹ̀ ti gbájú ẹ̀ wọ́n lọ́rùn àtọ́jà gbogbo wa ibi lọ́ba ti wá kó olùdẹ náà ẹ̀ ìgbà lọ́wọ́ àlọ́ nígbà tí a bá ní iṣẹ́ kankan ọba ti máa fẹsẹ̀ mọ́ tí ọba ní ìwọ ìyẹn lọ́rùn o tọ́ ọba ní ìwọ ìyẹn lọ́rùn àdúgbò fún tọ̀ níwọ̀ rẹ̀ lóòótọ́ ní wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́. ìwọ ìyẹn láàrin ìwọ àtọ́ náà ìwọ tó bá jẹ́ pé láàrin wa tọ́lọ̀ ìlọ́wà ẹsẹ̀ tó jẹ́ pé láàrin wa tọ́lọ̀ nìkan lọ́wà ìní ọkọ̀ ṣùgbọ́n ìtọ́ bá ti ní ìwọ nú kẹ́bi ta kàlá nù. kódà ní ìwọ sọ́dọ̀ bá àjọ sọ́dọ̀ bá ní bàbá rẹ̀ ní sàní ní ní ìmọ̀lẹ̀ náà sí ká ní láàbù ní áńkìlì náà ńlá ìbẹ̀rà ọkà bàbá rẹ̀ sọ́dọ̀ ní ilé ní ìsìn tó èmi ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú àdìsí yìí ó lè wà ẹ̀yìn mọ̀lá làwùsá àtàkùn àwọn ìmọ̀tò ìtù mọ̀hẹ́bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àgbẹ̀rẹ̀ ha. ọ̀gá ń múra tí fásitìmọ̀ tó yọ ọmọ mi tó bá jáde ń gbé ọwọ́ ẹ̀ dànù. kọ́mọ́ bá àdébí ọwájú ọlọ́run ọmọ àdébí ọlọ́run pírẹsidẹ́ntì wo ló lè ṣe bẹ́ẹ̀ àdìní ṣe bẹ́ẹ̀ lágbàáyé táwa ní ìsìn ọmọ ó àbáka àbáka máa gbọ́ àkáǹtì oríṣiríṣi tí a máa wọ́n máa ń ká àkáǹtì ní ọkọ̀ òjò ìsìláyé ní nàìjíríà lórí wọn fẹ́ kówó jẹ ẹni tí lọ lọ náà pátápátá wọ́n ti kùsí àkáǹtì fún láti ní máa ti jọba lọ. màmá tó yẹ pé màmá tó yẹ pé bọ́yá tó ka wáhùn rẹ̀ ta ọ̀sán yìí láyé ẹ̀ yóò sì di mọ́tì mílíọ̀nìà mọ́tì mílíọ̀nìà ni wọ́n máa wá owó sàkáǹtì lórí wọn fẹ́ kówó jẹ wọn fẹ́ fi kọ́ àwọn ọ̀sẹ̀ ní lásán máa ń sọ abẹ́ ẹ̀kọ́ ọlọ́sà ń wá. kò ní pamọ́ fọ́nà ọba àdìjọ́lá gbogbo ẹ̀ lọ́nà ọba àdìjọ́lá ó sì gbogbo ẹ̀ tó bá rẹ̀ jẹ gírèèdì bẹ́ẹ̀ fún ìrẹ̀jẹ̀ tó ń ṣe. nígbà tó yí dáadáa rẹ̀ bá tán ẹ̀ ẹ́ wọ́n máa ju àìdá tiẹ̀ náà wọ́n máa jù sí orí rẹ̀ tí ààrẹ òkè òkòtí láti dì bí ó ti wá sí sọ́ọ̀nì ọlọ́wà ìgbàlá ìgbàlọ́mà gbọ́dọ̀ tó wá pé iná ilé iná ìyá bàbá tó ń mọ iná àlè iná ìsáàbà wọn. dájú ọ̀dọ̀ àwọn ọlọ́run ẹ̀ padà sí ìṣirò iṣẹ́ àwọn ọlọ́run láàṣì níjọba ìyá wọn. ọlọ́run tó sọ fún adúsọ́rọ́ àbíyá ìgbìmọ̀ àtàdárò lè mọ wá sí ìnàlẹ́ ní sọ́ọ̀nì ọ̀hún ẹ̀ẹ́dẹ́yà náà فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين قال ونضع الموازين القسط قسمة ديتي ونساء kìí ṣe nìkan ní ẹni lọ ní ẹni lọ sí wa kìí ṣe òṣùwọ̀n tó ti ó ti rìn ìwò bí ó ti gbégbó bí ó ti oríṣiríṣi mẹ́ta rẹ̀ ó ti di ẹ̀rọ ó ti dọ́gbọ̀n sí. kìí ṣe yóò wọn àgbẹ̀ olùmọ̀ wá sí ìnáwó ìṣọ̀ òfin déédéé àwọn ọlọ́run á gbé ìdíjọba ìyáma ìyáwó ọmọdé ní ìyáma tì ní inú àyè tí àbá àbí dárí jẹ́ nínú orí ara wọn yẹn ní ẹni tó kí ìyáwó ìyáma tì àwọn ọlọ́run òṣùwọ̀n déédéé á gbé kalẹ̀ bí ọ̀gbìn tàbí díámà fàlà tó do àwọn náà fún iṣẹ́ ìyá kò sí ẹ̀mí kankan káàkiri àbòsísí wà ní káàna nìyí tọ́lá káàkiri àti ìrìnnà kárítas kó dàbọ̀ sí bí ọmọ tó ṣe sí irúgbìn tó kéré fẹ́ẹ́ látara rẹ̀ ní ewé tí máa ń mú bọ́bá ma bẹ́ẹ̀ àtàyè nàá bí ha àwọn ọlọ́run á mú wa ní ọ̀gá ìyá mà wákàtà bí nà àti ní ó ti tó wí àwọn ọlọ́run ní àti ìṣòro yà ọlọ́run tó yàn lórí ẹ̀ ó ti tó ọkà báàgì náà àti ní ó ti tó lórí pé àwọn ọlọ́run láti ìṣòro yà láti yà wọn ọlọ́dà ọ̀dẹ́dẹ́ lọ́dà fún wa láti tóbi ọlọ́run láàánú rẹ̀ tó a ti fi ọ̀rọ̀ gbóòdì ìṣòro yẹn ó sì fẹ́ àti ìṣòro lọ ìmọ̀lẹ́ ìdí ọlọ́run yóò wà máa ń tó kúrú náà tó kúrú rárá àpẹẹrẹ mi náà bọ́ sínú ẹni pé báyìí ń lẹ ní ẹ̀sìn náà ló ń kẹsà àwọn máa ń yí àpàṣẹ náà ló ń náà sì ń sọ ló ń kẹsà. àwọn èèyàn wo lọ́nà ọba ìgbẹ́lá kí ó sì ń sọ òun. a sọ̀rọ̀ pa àwọn àníbi ọ̀rọ̀ a sọ̀rọ̀ pa àwọn múmìnir a sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ìgbẹ́lá sọ fún wa náà wáyà àti tàṣíwájú nusrọ̀tà àyà kẹfà kéde ibi gbogbo èèyàn pátá tọ́nà ránṣẹ́ sí àti ẹ̀ta ránṣẹ́ ìmúlá léèrè tó ọ̀dà tí a mọ̀ tí túmọ̀ sí gbogbo wọn wà lábẹ́ ìṣòro sí òtúmọ̀ṣe nusrọ̀tà àyà kẹfà kéde ọlọ́ni wàlá nàṣẹ́ àlànà lẹ́rìí náà ó sì láyé lẹ́yìn wàlá nàṣẹ́ àlànà. المرسلين àwọn tá a ṣe ránṣẹ́ sí á bí wọn nílé ìjọba ìkìyàmà á kó ẹṣọ wọn bẹ́ẹ̀ náà sì ni àwọn tá a ránṣẹ́ kẹta níbi ọ̀rọ̀ á kó ẹṣọ tí wọn náà padà náà kó sọ̀nà àwọn ọlọ́run òkúta kété sí wọn bàjẹ́ wà lé ayé ṣùgbọ́n kákọ́lẹ̀ tó tún wà fún òun rí àlékún bá bẹ́ẹ̀ yẹn. ìtumọ̀ ilé náà ní pé gbogbo àwọn kúmọ̀ àwọn èèyàn tó ti lọ pátápátá lọ́nà òbílẹ̀ rè bẹ́ẹ̀ náà sì yóò fi àwọn òṣìṣẹ́ léèrè ìbéèrè àwọn tó ti lọ nínú ẹ̀mí tí ọlọ́run fi ọlẹ́yìn sáwọn àdínábí ọlọ́run kí wọ́n dẹ́gbẹ̀ọ́ yìí tí wọ́n ti fi ọlọ́run yìí tí wọ́n fi kíra ọlọ́run ní ẹ ṣàlàyé ẹ ẹ tí ọba nàbí Ọlọ́run ọba sọ tó ní wùrà wùrà táwọn ń lẹ tọ́lẹ́ pé àwọn èèyàn mẹmúráìsì ìdájọ́ àti sọ̀tọ́lá òkè Ọlọ́run mẹmúráìsì ìdájọ́ kéde àwọn sàlẹ̀ àwọn tọ́lá ọ̀rẹ́ mẹmúráìsì ìdájọ́ kéde. ńgbà tí ẹ gba ogun yẹn máa ma táwọn bíi sẹ́wọ́tì kú náà náà fà náà ní àkùrọ̀ àti òkè. ní wọ́n bá lọ bá àbákìrì dá àbákìrì ọwọ́ ajá sí àkọọ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ àrùn kọ́mọ̀dé ibi ìyá tó ní nìkan ni àwọn èèyàn ló ti kú rẹpẹtẹ èmi fẹ́ lu wọ́n lẹ̀ báwọn yẹn wà fún ká báwọn àdìyàn ti yẹn síbi tí lè máa gba lè tún sọ. bàbá mi wá mi ká tóbi sí ọlọ́sọ̀ sọ́nà tó bẹ̀rù lọ́jọ́ òsè ni wọ́n àti ìyàmọ̀ lọ́mọ́rù inú ọmọrù báyìí wọ́n sọ pé ìdí náà kò fẹ́ orí ń gbọ́ àbá kò ó sì pẹ̀lẹ́ dà ńgbọ́ ọ̀yá tó padà wá lọ́yẹ̀ ebi àbá kò tó sọ ọmọ ọjọ́ mi ní àná náà pọ̀ nípa ọ̀rọ̀ hàn ó ní àkọọ́lẹ̀ nípa àwọn tí ń bọ̀ lẹ́yìn táwọn bàbá ti ti bẹ náà bẹ náà bẹ náà yẹ kó náà kó wá sí ayé aláàjì àwọn àti sá tó mọ̀ lùsọ̀ lòdòdò tí àbúrò bá ti lọ́ba gbà kí wọ́n kọ́ tí wọ́n rù sí ìjọba tó ń ná ọ̀kọ́ tí Usman ná ọ̀kọ́ gbogbo wọn ọ̀kọ́ ti àbẹ́ dé bá. wàlẹ́ àkìlò kan wà làákà yìí máa ń sàn yẹn dẹni gbàmí ni ó ti hàn dáadáa tó tó mọ ara rẹ̀ tí ó tí ó bá tí ó tí ó bá mọ̀ ọ́ ọba máa ọba máa tẹsẹ̀ tẹsẹ̀ ọba máa tẹsẹ̀ tẹsẹ̀ àdébíkiri ìfowópamọ́ máa ń kà láti jọ yìí ó sì á báwo wáyé ní ṣe kọ̀ wá àgbàlẹ̀ ní ó ti pàṣẹ pé wọ́n kọ̀ Quran wọ́n ti kọ̀ báwo lọ sí ìgbóná sọ àwọn kan kọ̀. gbogbo tó dá sí ìgbóná mọ́ táwọn èèyàn ló dà kíkàrà á kó dà wọ́n tó pa wọn nílùú ìyá. ètò ìlú ọ̀sán pé bí Quran lọ ilé ìlú ṣe lọ tó jẹ gbogbo ẹ̀ náà ní Quran. sọ́kọ́ àpò tó sọ̀kalẹ̀ ibẹ̀ ni òwúrẹ́bà tó ní ẹ̀rọ ìwà fún ìmọ̀ ní ìmọ̀ tí wọ́n kọ̀ kó àlórí àfihàn áhè alábìkan lọ́mọ ọmọ ẹ̀jẹ̀ ńgbà ẹ̀rọ. nígbà yẹn pé ìbò mi lè jẹ́ pé kẹ̀lá mi ìdèrí bẹ́ẹ̀ á mi ìdèrí bẹ́ẹ̀ lọ́nà tí ìdèrí bá mi. gbogbo ẹ̀ lórí kọ̀rẹ́ ọlọ́run òbí dẹ́sẹ̀ fẹ́ gbogbo tó bá kọ̀rẹ́ jì ní àwọn ọmọ àbí ọlọ́run gbogbo tí ó bá jẹ́ aláìní àwọn ẹ̀jẹ̀ àbórí gbogbo aláìní bá wọn ṣe ṣùgbọ́n àkọlọ̀ sàrámù kankan aráàmù ni kí mùsùlùmí ọmọ bára wọn jà kí wọ́n tó máa jẹ́ ibi náà para wọn ń gbógun pé ayé ìlọ́kà kan ní dídá yàgbọ́ra àti òun lọ iṣẹ́ ìkọ́sọ kúlé wọ̀láwọ̀ àdéhùn ní sàhádà wọ̀láwọ̀ sàhádà ní àdéhùn ní tùmọ̀kánná sí i tẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lórí kó fi kàmí sọ títí de wàhán gbà tó wọ̀ gbọ́ bẹ́ẹ̀. aráàmù ni ká para wa aláàjì ní ká kakò rán lórí nípa nàbẹ ìdè lọ́wọ́ wa ṣùgbọ́n kì í ṣe dandan ní ìbá ṣe dandan ẹ má fi kọlu tọ́jú ìwọ ọlọ́run bá ṣe báyà láti ọ̀dọ́ náà bá sọ pé kí wọ́n kọ kọ̀ rán lórí ojúmọ̀ nàkan náà láti bá ní ìsìn wọ́n kọ́ síbẹ̀ gbàgbàgbà pé kìtàbà rọ́ọ̀sì rìnnárì bí a ti kọ́ lásìkò ìgbọ́n àti ẹni dogo ẹ̀ dogo ẹ̀ ìbẹ́lọ́mẹ́ntì gbàgbà áìtì ni bẹ́ẹ̀ ni a ti mọ̀ sí ọlọ́run wa béèrè pé quran tọ́sọ̀ balẹ̀ láti pàdé sàṣàlà tó orí àpò tó délé rẹ̀ àbí òrìlẹ̀ rẹ̀. torí lọ́jà bá wọ́n ń tàbí àti wọ́n tà bẹ́ẹ̀ àwọn kan tó ti translation rẹ̀ àwọn àpò ní mímọ́ àwọn tó ṣe wọ́n tó ṣe wọ́n tó ṣe translation rẹ̀ wọ́n tó tún yorùbá wọ́n tó tún sí english wọ́n tó ṣe tẹ̀sí oríṣiríṣi. wàlànàṣì alánàlẹ́yìn náà oríṣiríṣi àyẹ̀lẹ́yìn wàlànàṣì alánàmọ̀sẹ̀lẹ́yìn àwọn tí ọlọ́run máa ń fẹ́ sí ọlọ́run béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà ni àwọn tá a rán àwọn náà wà dédé wọn ju ọlọ́run ṣùgbọ́n táwọn tá a rán fẹ́ sí ọlọ́run bí wọ́n lè pé àwọn òjíṣẹ́ tí wọ́n mú létí gbọ́ ní àdúgbò létí gbọ́ ní àpá gbọ́dọ̀ fún létí gbọ́ àwọn ọ̀gá sọ wá lò ó. àwọn òjíṣẹ́ yẹn wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n jọ bí àkíyá náà wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àyíbàdàn ládùúgbò sẹ́yìn mú iṣẹ́ ẹ̀mí létí gbọ́ wọn àwọn náà lọ́gbà abẹ́tìgbọ́ àwọn sẹ́yìn létí gbọ́ wọn wàá ní kùdìbò mọ́nádà kùdìbò tó àwọn bẹ́ẹ̀ sọ fún gbóhùn ọ̀sẹ̀ rẹ̀ sọ́n ẹlẹ́dọ́ni ìwọ náà bá ti wọ́n náà ọ̀rọ̀ náà nílùú gbọ́dọ̀ mọ̀ kí ni a fi respond ṣùgbọ́n àwọn èèyàn ti ń rìn ẹ̀sìn ọlọ́run lọ àwọn rè é àwọn tí wọ́n ta ko ẹ̀sìn ọlọ́run àwọn rè é. àwọn afáwa sọ̀rọ̀ lórí wípé irú ìbéèrè wo lọ́lọ́run ó dojú pa àwọn ẹ̀nẹ́bí ọlọ́run dé ọ̀gá ìdíyà wọn. àwọn ìsọ̀rọ̀ rárá lọ́wọ́ ni bí wọ́n ní dandan pa bí wọ́n fẹ́ tóbi wọn ìṣe ìwòlódò ẹsẹ̀ fún wa àwọn gẹ́lẹ́ ni wọ́n wá sórí ayé tọ́lọ̀ ọba àgbẹ̀dọ̀ láwọn ọmọ tó ni wọ́n wá jẹ́ lọ́wọ́ mi dá wá ìtọ́lọ̀ fún ọ́n mọ́ ọ̀gbọ́dọ̀ ṣàṣìṣe bẹ́ẹ̀ kí wọ́n bá ṣàṣìṣe lọ́wọ́ tọ̀wọ̀ sọ́nà lójú ẹsẹ̀ nípa láì ẹ̀sẹ̀ kékeré kékeré pé ní ńlá rẹ̀ là máa dá àwọn bá ti dá kíákíá wọn lè lọ́kọ̀ọ́ àbúrò lọ́dọ̀ lọ. tí wọ́n tó wá bẹ́ẹ̀ sí àwọn èèyàn kan tó ń bẹ́ẹ̀ nínú àwọn ìgbà àtẹ́bí wọ́sálà láàyè wọ́sálà tọ́jú sẹ́wọ́n ti parọ́ sàbónà àbẹ́wọ́ wọ́n wà ìtẹ́ńtọ́ ọlọ́run ìgbéèrè ìwòsàn láì ní sísè ló sẹ́lẹ̀ lọ. tí bá nígbà tá a fẹ́ lò pé wọn nígbà tá a níbi bá pè wọn táwọn wá wà ìtẹ́ńtọ́ ọlọ́run láì sísè ló sẹ́ tí wọ́n á yẹ kó nípa níbi ọlọ́run ẹni kò dáhùn ló sì nìyẹn. ṣùgbọ́n àwọn onímọ̀ mi sọ pé rárá ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run sọ pé padà nẹ́sì aláǹdàlẹ̀ yìí náà orí sílá ìlé ilé wàdà nẹ́sì aláǹdàlẹ̀ mọ́sálí àwọn tá a fi ṣe ránṣẹ́ sí ábí wọn léèrè láti kìí àwọn ọwọ́ àṣìṣe ó náà àwọn tó fi pé ìṣẹ́ ni wọ́n àbí àwọn náà léèrè. adé yìí irú ìbéèrè wo lọ́nà ọba yìí ọlọ́run béèrè lọ́wọ́ wọn ni láàmú sọ ṣùgbọ́n pé ọlọ́run ní ìbéèrè kankan lọ́wọ́ kò ní sì ṣòro kankan kò sọ̀rọ̀ mẹ́lọ. ìbéèrè tiwọn tọ́nà ọba yìí ọlá tí ọmọ bí wọn òun náà ní pé wàyà ọmọ yìí náà di inú yàgò olóòmọ àgbà àjàkú ọ̀lẹ́mọ́rọ́sẹ́ ní sọ́ọ̀tọ̀ kọ́sọ̀ àjàkú báyìí àwọn tá a ránṣẹ́ sí ọlọ́wọ́ bá wọn bí wọ́n yé ilẹ̀ jẹ́ pé àwọn ànábì ọlọ́run tá a máa sì yé àwọn ànábì ọlọ́run tá a máa sì yé ilẹ̀ ilẹ̀ ilẹ̀ jẹ́ pé wọn tẹ gbọ́ wọn tẹ tẹ̀lé wọn. táwọn ànábì ọlọ́run tí wọn òun àtúrà tó lè máa yí dà á yà wọ́n rà náà ọlọ́run ìyàwó wọn ẹbí máa ń lọ rọ́sọ̀lù wáyà máa dà òdì gbogbo wọn kọ́ ló dá ìmọ̀lànà ìnàdà àǹtà aláàbùkúyúwé ọlọ́ni ọjọ́ pọ̀ káàkó gbogbo àwọn òṣìṣẹ́ jọ àwọn àwọn sọ ibi náà gba ìdìbò kí làwọn èèyàn ti kẹ́gbẹ́ yín ńgbà tẹ ẹjọ́ jọ wọn ìbéèrè tọ́lọ́ dojú ẹ̀kọ́ àwọn ànábì ẹ̀rọ tí ló dúró bì yín. àbẹ́ẹ̀kọ́ lójú àwọn èèyàn tí wọ́n jẹ́ pé náà làwọn ànábì ọlọ́wọ́ sì máa dáhùn yọ̀wọ̀ àwọn ẹgbẹ́ bá mi jẹ́ fún ọ yọ wà jákèjì fáwọn àdébí ọlọ́run ní gbogbo yẹn báwọn náà wà gbẹ tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ pé bóò ní kẹ́rì mo lè rìn lẹ̀ lórí àwọn àdúgbò. wọ́n mọ̀ sọ pé láàrin ìmọ̀lánà ilé ọlọ́run kò sí mọ̀ kankan lọ́dọ̀ wa bá a ti ẹ̀rọ bí bàtà mọ̀ náà bá a bá la mọ̀ ẹ̀ ọmọ ọmọ ní ìlànà gbogbo fọwọ́kà kúlẹ̀ ní ẹ̀yìn àyè ọlọ́run bá yẹn lọ tó ní ìwé fún ìwé lọ́wọ́ àti ẹ̀yẹ wọ̀ ṣùgbọ́n ọmọ tó fi láà èyí mọ̀ lánàá ìrẹ́ ọlọ́run kò sí máa kàkà bá wa ìnàkà àǹtà àlà òkúnyóòbẹ ìrẹ́ ọlọ́run ní wọ́n ṣe gbogbo ọ̀pọ̀ gbogbo tọ́pamá tí ìtumọ̀ ti pé ìṣirò tàwọn ànábì ọlọ́run dàbí tiwa ìbéèrè tiwọn dàbí tiwa nípa òṣùṣì àti sáárà lọ́dọ̀ gbogbo ẹ̀ lè ṣe ẹ jíṣẹ́ yóò sì gbogbo ẹ̀ lè gbogbo ní àwọn ìyẹn yín ìyẹn ta yín lóhùn àbí ọ̀dà yín lóhùn. ìtọ́ka tó ti bẹ́ẹ̀ mi lè níbi ọ̀rọ̀ Ànábì Isa àdé sàlátù ọ̀sàrà. nígbà tó lọ́ọ́ balẹ̀ ìjọba tí ń sọ̀rọ̀ tí ọ̀sẹ̀ lè jẹ́ ọ̀gbìn àìsí àmà nínú sọ́lá tó máa yí dá. ayé àwọn máa ń sixteen one hundred and nineteen. ọlọ́sọ̀mọ́ ẹgbẹ́wá ibi kọ́ ọlọ́láhu yá ìyíṣà ọ̀nà mọ́ríyàm. àtàkùrùsàlì àtàkùrùsàlì náà ti tẹ́sílú ní wà fún bíyànjá àìsí ní tùmílà. قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحقي إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما كنت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم يرفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم àyà ni ó yẹ pé ìbéèrè ọ̀sẹ̀ báwọn ànábì ọlọ́run àwọn oṣù dáhùn nínú wọn náà ní ìsọ̀rọ̀ lórí àwọn wa. ọjọ́ wáyé ti kọ́ ọlọ́run àwòyá ìsọ̀rọ̀ náà mọ́rí yá náà wọ́n létí ìjọ pọ̀ tọ́lọ̀ ọba àdìgbò lọ sọ pé ilẹ̀ ìsọ̀ ọmọ mọ́rí yá náà à ń ta kúlítà ní náà sì tẹ́lẹ̀ lówó ni wọ́n ó gbé ẹ̀ láàárín ìbí àti màmá mi kẹ́ ẹ sọ wọ́n kẹ́ ẹ sì ní àti màmá mi lọ́lọ́ mi tì ẹ̀yìn ọ̀rọ̀. tọ́ anábì yìí sọ ọmọ sọ pé sọ̀rọ̀ káàdà pé má ti fún ọlọ́ máa yà kúrò lọ́lí àdìnà kúlà máa lè sàdí ibi káàkiri mi. pẹ̀lẹ́ sọ fún mi kí n sọ tí n lẹ́tọ̀ sí. sẹ́gbé ìwà ọ̀gbọ̀n ni kí n lọ sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé wá máa sì ní èmi lọ́lọ́ èmi ni ní ìmọ̀ tí wọ́n fi lọ́kọ́ rẹ kò ní ẹgbẹ́ yẹ kọ́ ọmọ sùn pé kò ní ẹlẹ́dàá rẹ tí ń tọ́jú rẹ ti rí ọ. Ngbẹ́ ẹ̀ka bá ní ọmọ ápè orí òun omi tó fi òògùn bọ̀ lọ́ nìyẹn. Bí asọ́lọ̀ bí asọ́lọ̀ dọ́kì ní àná ọ̀nà tó ká kú lẹ̀. Nígbà yẹn kọ́ mẹ́ẹ̀dé nìyà ilẹ̀ Yorùbá yìí kásánà wá lórí kùkà àti nìkan yàgò lásánà wá. Ààrẹ bí a ti sábà náà ṣiṣẹ́ tọ̀ọ̀kan kí nǹkan tó kún kọ́ àwọn ẹni náà ní ẹsẹ̀ ìpolongo rẹ̀ àwọn àbá àti wàá fi ti tọ́wọ́ máa polongo méjèèjì tó méjèèjì kan ní ẹsẹ̀ nígbà àwọn ẹni náà pẹ̀lú ẹ̀kú méjèèjì sáni o nǹkan ìyanu ìyanu ìyanu sáni o àwọn ọmọdé wọn tó ń nǹkan ìyanu. wọ́n wá wọ́n máa mọ àwọn ènìyàn jẹ́ lọ wọ́n máa gbàgbà lọ àwọn òmùkọ̀ òmùkọ̀ sì pọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ní Nàìjíríà nìkan ó ti pọ̀ Nàìjíríà náà ló tó pọ̀ ní India àwọn òmùkọ̀ ní ẹ̀kọ́ sí màálù ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀gbọ̀n ní wọ́n fún màálù ibẹ̀ náà burú mara jù náà ti gba tiẹ̀ bùpà dùkú oríṣiríṣi ọ̀rọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ lórí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ rọ̀ kọ́ bàbá ìtòlùkù ti tẹ̀gbẹ̀ tó báyìí tí o tú bá kò kéde nìyí kọ́ padà sọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́tẹ́ ẹ̀rẹ́ tẹ́tẹ́ ẹ̀rẹ́ tó máa ń bẹ̀ tó ń bà tí o bá ti sin lọ́wọ́ tí o tọ́ lọ́wọ́ ti ọmọ náà ló bá lọ́wọ́ mi. Àdébí sọ̀rọ̀ sọ́kò sùpàrà ánẹ́kà mímọ́ ikú ọlọ́ọ̀ máa kò lẹ́tọ̀ fún ilé sọ́ọ́tì lẹ́tọ̀ sí ìgbéra mi ọmọ sílẹ̀ yọ ọlọ́run kí ni èyí tó ń tó kólé tó bàbọ̀dé àlèta tọ́ba yìí pé mo sọ bẹ́ẹ̀ wọ́n lọ ti mọ̀ ṣùgbọ́n ní fífi orin rẹ̀ lójú gbogbo àwọn èèyàn gbogbo àwọn ní àwọn pèlè ẹgbẹ́ rẹ̀ pèlè ọlọ́run pèlè pèlè wọ́n máa gbẹ́rù wọn náà lọ́wọ́ àtẹ́gbẹ́ wọ́n tẹ̀ lọ́lé lọ́dún fi sọ́ọ́ lọ́dún fi kọ́rùn mí sọ ọmọ rẹ̀ nígbà tó wọ̀. kódà wọn tún ti lọ sọ́dà sà bàbá tí ní ìsìn tó tó rí lé ọ̀gbìn àgbélé ìwé tiẹ̀ tó mọ̀. àwọn bàbá mi ti wà tẹ́lẹ̀ o àgbàbà wàá náà wọ́n gbé dé lọ́la ní ilé ìṣe ìdáwọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá wọ́n ṣe àtọ́lọ́gbọ́ sàlùwà. yọ ọmọ sọ fún ọlọ́ ìgbọ́dọ̀ ní kúrútù kúrútù kó bàbá mi àlejò tí bá sọ lóò sí màá ta aláwọ̀ máa fi iná sí ìtọ́fẹ́ lórí mi ọlọ́run kó ti màá ọ̀la aláwọ̀ máa fi iná sí ìtọ́wà lọ́dọ̀ ọ̀wọ́ ọlọ́run tí ọ̀mà àti tó bá sọ fún mi ìnàgà níta kálá olùkúyò ìwọ tó ń lọba tó nímọ̀ ọ̀pọ̀ dáadáa tí ò búra máa tó tó la bọ̀m èyí kíni kàtà fún wa ìlà àmà àmàkà ìdè àbí tí wọ́n pa náà lè fi sọ fún wa. àti gbogbo ńlá ìfi ọlọ́run ní ẹ máa sìn rọ́bì ìwà ọ̀gbà fún ọ̀nà ọ̀dọ́ fún lọ́dà lọ́dà ìyẹn náà nírè ní tọ́jú yín olùrí olùtọ́jú níjọ́ bóun yóò sọ fún òun tọ́jú yẹn àwọn yẹn ká ti sẹ̀ ní kó tóbi sáré tó náà ní tọ́jú nígbà yẹn sọ fún yẹn tún kàmá gbélé wọn ti gbé lọ tó kún kó tó di àsìkò tẹ ẹ̀yin náà lẹ tó ń sọ pé ó tún jíǹde àsìkò tó fi kú sáàkì tó ń dé ìdè ta ní tọ́jú ẹ̀dá mbọ tó wá ń dìde náà gbọdọ tó wá wà ní ìsìnkú lórí tó náà tó tọ́ bẹ́ẹ̀ ẹtìmí tí ọba mọ ẹkọ òbí gbogbo ọ̀nà àti kò gbẹdọ̀ fẹ́ gbogbo ọ̀rọ̀ ọ̀tá kura kò tẹ̀ mí tó wọ́n sọ wà bá lọ ọ̀tá àbá náà lóye dé. pẹ̀lú ìyẹn tó lè kó fẹ́ gba ìsáàmù ní ìlú ọ̀gbìn ní àdúgbò dàbí. lọ́dún yìí pòfẹ́sọ̀ kúkú wá sí. ìmọ̀ àwọn wa bá àbámọ̀ lè dé ọ̀tọ̀ wa ṣẹ̀ṣọ̀ ó ní àní lúdòlá àròbí wà rọ́bà fún wà fún tó àlẹ́ ìṣẹ̀lẹ̀ dáná lóòótọ́ bí èyí sì jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn lórí nínú àga fún wọn nígbà tí wọn wà pẹ̀lú wọn ṣùgbọ́n nígbà tí máa sọ ọ̀fẹ́ ìdá nígbà tí wọn lọ sí inú ẹ̀mí mi tó ń ka ń sàkóso ìbáraẹ̀ wọn lọ wọn lọ gbogbo chelsea wọn tà aláàfin ìṣe ìṣẹ̀lẹ̀ wọn lọ lọ gbẹ èyí tó àgbébó wọn tó bá fìyà jẹ wọn ní náà ìlà àlùkà wọn náà lọ dáwọ wọn náà ẹrù wọn ẹrù ẹrù ní ẹjẹ bọ wà ní tẹ́tù pé ìlànà tó bá sàbójúkò fún ọba ìṣẹ́ náà ń tẹ̀lé àti ìlà wọn lọ ní ọba àdébórí ọba ọba ọba òdo ọba òdo ọba ọlọ́wọ́ aṣọ tí ó ṣe kọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ aṣọ ìgbé hádá yàwó yàwó sọ́ọ́dì kì í nà sílẹ̀ fún ẹ̀dùn tọ́mọ̀rù ni. Hada yọ̀ọ́mù yọ̀ọ́fàrù sọ àdìpé ìnàsílẹ̀ òun ká ọjọ́ òní ọjọ́ kan ní tó ṣe pé òdo ẹ bá sòdodo nípa àtúndà rẹ̀ yóò wúlò fún ẹ tí ọba sòdodo nípa àtúndà rẹ̀ kí ní ọ̀sẹ̀lẹ̀ sí. Yọ sọ́díyà fún làwọn dáná fún àwọn olódodo làdáná ń bẹ fún tẹ́lẹ̀ ní ta àti àlàáhà kí àwọn akérèmọdò tí ọmọ lọ ní abẹ́rẹ́ kọ́ọ̀lì yìí nàbí àbádá wọ́n máa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ rọ̀bí àlùbá wàhálì òun wà rọ̀bù wàhálì wọ́n yọ̀nù sí tọ́lọ́ ló ṣe fún wọn ọ̀nà ọba àlùkò aláwọ̀ ó sì yọ̀nù sí wọn dá àlùkò àlùkò òkùnrin àbí èrìǹjẹ́ ńlá náà ní ilé ìtẹ́ o kọ́lọ̀ dáàbò gbogbo asúnú àwọn olóṣèlú ọ̀la àti tòbí ọlọ́run láàmú rẹ̀. fẹ́lẹ̀ mọ́ àtàwọn ẹgbẹ́ ìbàlẹ̀ kọ́ńtà àǹtà rọ̀bì wa àǹtà yẹn sílà tí ìbá ti kọ̀ olùkúlù tó tọ̀ mí lò ní ṣùgbọ́n á kò ní wọ́n á máa kò ní tọ̀ mí lò ṣáà ọlọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ lórí nínú ọ̀sán. وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.